àwòrán ìkarùn-ún káínì àti abeli ádámù àti éfà bí ọmọ méjì orúkọ àwọn méjèèjì ni káínì àti abeli ábélì tẹ́ ọlọ́run lọ́rùn ṣùgbọ́n káínì kò tẹ́ ọlọ́run lọ́rùn káínì bẹ̀rẹ̀ sí kórìíra ábélì débi pé ní ọjọ́ kan káínì pa abeli ọlọ́run jẹ́ ó jẹ káínì níyà nítorí pé ó hu ìwà búburú yìí inú a máa bí ọlọ́run nígbà tí ènìyàn bá ṣẹ̀ ọlọ́run máa ń fẹ́ ní ìdàpọ̀ mímọ́ pẹ̀lú ènìyàn ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ló máa ń ya ènìyàn nípa pátápátá kúrò lọ́dọ̀ ọlọ́run